bisimilayi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah a kì í káàbọ̀ sórí àkọ́tún ètò al-ilmu nurun ètò tí a ti mọ̀ bí a mọ̀ déṣe ti gbọ́ wa nínú oṣù àlùbáríkà tá a wà nílé iṣẹ́ yìí ní déédéé àkókò yìí látìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ Abu Sumaya Murtada Alim òní orúkọ tèmi Imam wa Sulaiman Hamza tí a jọ mú ètò wa náà tó ti wà pẹ̀lú mi báyìí látúnjọ ṣe tòní ọlọ́run wọ́n ṣàgbà ọgbẹ́ níjọsìn lọ́wọ́ ẹnìkan kan wa ilé iṣẹ́ tí ó ṣe onígbọ̀wọ́ ètò tá à ń gbọ́ yìí àná ni àjọ tí a mọ̀ sí markazu alqalib salim tí ó kalẹ̀ sí àmùdá jọ̀ǹkú ní ìbàdàn bí ọ̀nà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà ustaz ló tún máa ṣàlàyé fún wa lórí ọ̀nà wo látún gbà táàtún fi rí ìyọ́nú ọlọ́run tàbí kẹ̀ táàtì ẹ̀ tún fi lékún nínú tọ́lọ́run torí ẹ̀ dá wa sílẹ̀ ayé kọ́lọ́run bá kó ṣe gbígbọ́ rẹ̀ bá a ṣe fẹ́ gbọ́ ẹ̀ nírọ̀rùn àti ìlú náà kọ́lọ́run kó ṣe nírọ̀rùn fún wa náà بسم الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فون الله وما تركات جفون نبوة محمد صلى الله عليه وسلم أتبع بعمول تلتي نبوة محمد صلى الله عليه وسلم láti ibi tó ti bẹ̀rẹ̀ títí dórí ẹnì kọ̀ọ̀kan wa náà tí ó fi dìjọ ìgbéǹde alkiyama akí gbogbo wa ní kíkí lẹ́sìn islámù pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu lẹ́nu pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọba olówó wa a fẹ́ sọ ọ̀rọ̀ nípa kókó ọ̀rọ̀ kan tó jẹ́ pé ó ṣe pàtàkì púpọ̀ ẹ rí i pé nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ tí ó ti kọjá lọ a ti ṣàlàyé nípa bó ṣe jẹ́ ìwọ̀ nínú ẹ̀sìn Islam láti gbára lé ẹnìkankan tó yàtọ̀ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láti nígbẹ́kẹ̀lé pátápátá láti fẹ̀yìntì ẹnìkankan nínú ẹ̀ tayọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà láti ṣàlàyé bó ṣe jẹ́ ìwọ̀ kéèyàn lọ máa béèrè lọ́wọ́ àwọn kan tí wọ́n sọ pé àwọn máa ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà láti ṣàlàyé nípa pé kò bá ìgbàgbọ́ mùsùlùmí mu kéèyàn máa ń ṣe ìfura máa burú látara téèyàn ń gbọ́ tàbí téèyàn rí tàbí téèyàn mọ̀ ìtàmọ̀ sí téèyàn rọ̀ lẹ́nu bí ìdínlẹ̀ ta'ala á fúnra wa á wa létí agbára tí ń bẹ nínú gbígbára lọ́lọ́run bá subhanahu wa ta'ala látàrí ìrántí ọlọ́run bá subhanahu wa ta'ala nínú ọ̀nà tá a fi lè gbà tá a fi bọ́ nínú ìṣòro ọ̀pọ̀lọpọ̀ tí máa ń tì káàkiri lọ́sọ́dọ̀ ẹnìkan lọ́sọ́dọ̀ bàbá kan lọ́sọ́dọ̀ ìyá kan nínú ọ̀nà tá a lè gbà náà ní ká jẹ́ ẹni tí ó máa rántí ọlọ́run agbára tí wọ́n ń bẹ nínú ìrántí ọlọ́run yìí iná àlá mẹ́nubà ní ṣókíṣókí ibi tó lọ́n bá fún wa nígbà láàyè mọ́ tá a fi mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó jẹ́ pé agbára ń bẹ ń bẹ àbùkátà káṣẹ̀ máa gba ó agbára lọ́sọ́dọ̀ èṣù tàbí ká máa nígbẹ́kẹ̀lé àbí nígbàgbọ́ nínú tí ò wúlò ẹ̀rí ìrántí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala nǹkan tó ṣe pàtàkì pọ̀ ni ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ń sọ fún wa náà al-Qur'an al-Karim wípé wípé alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ọlọ́ni àwọn olùgbàgbé òdodo wọn ò máa rí ìbàlẹ̀ ọkàn ọkàn wọn ò máa balẹ̀ látara pé wọ́n kún fún àti ọlọ́run àti gbogbo ẹni tó bá jẹ́ olùrántí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé ọ̀rọ̀ síbi tọ́lọ́run ọba gbé sí síbi tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam gbé sí ìbàlẹ̀ ẹ̀mí yóò máa wà fúnra níbẹ̀ ìdààmú ìdààbò yóò máa jìnnà sí rògbòsí ayé níbẹ̀ kí ló ń sún àwọn èèyàn lọ́sọ́dọ̀ alábìgbà kí ló ń sún àwọn èèyàn lọ́sọ́dọ̀ èṣù wọ́n ń fẹ́ kọ́ka àwọn balẹ̀ wọ́n fẹ́ kà lámàrí àwọn tó ọlọ́wọ́n á ní kò síbi tá lámàrí tí tó náà dọ̀dọ̀ ọlọ́run lọ ẹ rí pé kí nìyẹn ń padà síbi ìgbẹ́kẹ̀ lọ́lọ́run ọlọ́run wa tẹ̀tùmọ̀ inú kò lóbo ohun bèbè kìrìlà àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa rí balẹ̀ ọkàn wọ́n máa rí ìbalẹ̀ àyà pẹ̀lú kan ọlọ́run ọlọ́run wa ní alẹ́ àbèdè kìrìlà ìtẹ̀tùmọ̀ ta ló sì tún máa sọ òdodo fún wájú ọlọ́run lọ ọlọ́run ibi díkiri là pẹ̀lú ìrántí ọlọ́run tẹ̀tìmá inú ìkòló téèyàn bá fẹ́ kẹ́mi òun ó balẹ̀ tí òun bá fẹ́ dààmú tí òun bá fẹ́ wàhálà kó fìtínà láyé àfi máa rántí ọlọ́run ọlọ́run pẹ̀lú ìrántí ọlọ́run iná lẹ́mí fi balẹ̀ lẹ́mí fi dààmú. anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ń ṣàlàyé fún wa nínú hadisi abi musa al-ash'ari anábì mathalu alladhi yadhkuru walladhi la yadhkuruhu mathalul hayyi wal mayyit anábì ní ẹni tí bá máa ń rántí ọlọ́run tó mọ ọlọ́run tí wàá ń rántí ẹ̀ tó kún fún rántí ìtọ́ ọlọ́run jùrántí ẹnìkan jùrántí bàbá kan jàláwo kan jàfà kan lọ anábì àpèjúwe ẹni tí ń rántí ọlọ́run àtẹni tí ò sí rántí ọlọ́run nínú sẹ̀mí ẹ̀ ani mathalul hayyi wal mayyit bí alààyè àtòkú ni ẹni tó bá ń rántí ọlọ́run ní gbogbo ìgbà kọ́lọ̀ kọ́ má ṣe àlámàrí wa lókù kọ́ má ṣàwa náà lókù torí ẹ̀ láàfin wa mú wa gẹ́gẹ́ bí àpèjúwe fúnra wa agbára tí ń bẹ nínú ìmọ̀ràn tí ọlọ́run bá subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tó jẹ́ pé ó ń bẹ ní àyíká wa nínú àwọn nǹkan tá a mọ̀ tó jẹ́ pé agbára ń bẹ ń bẹ ìtàn ìṣòro ó ń bẹ ń bẹ ju ká máa lọ sọ́dọ̀ ẹlòmíì lọ ẹ hadith tí ń bẹ nínú sunani abi daoud tí ń bẹ nínú sunani tirimidina anabiwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi ṣàlàyé fún wa ani man qala bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul alim anabi gbólóhùn bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul alim anabi gbólóhùn yìí ẹni tó bá wí thalatha marrat ẹni tó bá wí lẹ́ẹ̀mẹ́ta lam tusibu faj'atu anabi nírú ẹni bẹ́ẹ̀ musiba kankan ò kan aburú kankan ò kan rú bẹ́ẹ̀ ẹni tó bá sọ hina yusbih tó bá sọ nígbà tó jí làárọ̀ bisimilahi lẹ́dí láyà dúró màásìmì shay'un fil ardi wàlà fi sàmà wàwà sẹ́mi wàlà alim anábìyẹn tó bá wí gbólóhùn yìí lẹ́ẹ̀mẹ́ta mùsíbà kankan ò ní kan látàárọ̀ tó bá ti wí wọ́n mi ń kọ́ la ina yumsi anábìyẹn tó bá wí ní àṣálẹ́ fìtínà kankan kò ní kan òun náà tí ó fi dàárọ̀ ẹ agbára tí ń bẹ ní gbólóhùn yẹn bisimilahi lẹ́dí láyà dúró màásìmì shay'un fil ardi wàlà fi sàmà wàwà sẹ́mi wàlà alim nǹkan kó wàá jẹ́ kí hadith anabiwa muhammad yóò jẹ́ kó yé wa yékéyéké hadith yìí ẹni tó gbà wá nù àṣọhábà òun náà ni khalifa ẹlẹ́ẹ̀kẹta tá a mọ̀ sí Uthman ibn Affan Uthman ibn Affan yìí wá bí ọmọ kan tá à ń pè ní aban aban yìí ni ló gba hadith yìí wá látọ̀dọ̀ bàbá rẹ̀ tí ṣe Uthman wọ́n ìgbà tí aban yìí wá jókòó tí ń sọ pé òun gbọ́ lẹ́nu bàbá òun tó ṣe Uthman pàànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ní gbólóhùn yìí ẹni tó bá wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tó bá wí láàárọ̀ fìtínà ò ní kàn mùsíbà kankan ò ní kàn tí ó fi dálẹ̀ tó bá wí lálẹ́ mùsíbà kankan ò ní kàn tí ó fi dàárọ̀ ṣebí n tá à ń fẹ́ náà ni pé kí mùsíbà ọmọ kan wa kádàánwò ọmọ jẹ tiwa gbólóhùn yìí ànábìnrin tó bá wí mùsíbà yẹn ò ní kàn àbáàní ìgbà tó wọ́n sọ̀rọ̀ yìí ẹnìkan wá wà nínú ìjókòó bẹ́ẹ̀ ni ẹ ṣe wá ń wo àbáàní bó ṣe tẹjúmọ́ àbáàní ni àbáàní tí wọ́n á máa wò àbáàní yẹn sọ pé máàlá kàtà ń dọrùn ilé yẹ kílé tó ń wò mí lórí ọ̀rọ̀ tí mo sọ pé bàbá mi sọ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ kí lọkùnrin yẹn ń wò lára ẹ̀ wọ́n ní àbáyìn yìí kọ̀dé asọ́ba àbáyìn alfalij wọ́n ní abala ara àbáyìn kan abala ara rẹ̀ stroke ti gbà abala ara rẹ̀ kan tí ó ti kọ sẹ́lẹ̀ ẹni tó wá ń sọ ọ̀rọ̀ lójú ẹ̀ wá wò pé ìwọ mi léyìí labala ara rẹ̀ kan kọ sẹ́lẹ̀ ebi fìtínà kan ló bá wọ tabala ara rẹ̀ fi kọ sẹ́lẹ̀ wọ́n ní àbáyìn yẹn wá ní ó lóun ò parọ́ mọ́ bàbá òun ti ṣe Uthman òun ò sì pa Uthman náà ò sì tó bẹ́ẹ̀ kó parọ́ mọ́ anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní tó ṣẹlẹ̀ ni pé ó ní n tó ṣẹlẹ̀ sóhun tálámà rí fi rí báyìí òun náà ní wípé asọ́ọ̀bani fíìmà asọ́ọ̀bani ó ní bálámà rí mi ṣe rí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gọ̀díptù inú ló sì mí bíjọ́ kan fánàsì ìtún ànàkóòlà gbólóhùn yìí mi ò lè mọ̀ sọ ìjọ́ tí mò ń bínú yẹn tí bínú wá gbé mi ní mi ìrántí sọ. So àìrántí sọ yẹn ni mùsíbà yẹn ló fọwọ́lé tọ̀nù wa ẹgbẹ́rún ẹni yìí ó gbàgbọ́ yí ọ̀rọ̀ ànábì wa Muhammad yìí ọwọ́ ẹjọ́ kan tí ò wí ọlọ́run dákun má fi wálẹ̀ fúnra wa tọrọ fàtàyìn nísọjú àyà kan ọwọ́ ọjọ́ kan tí ò wí gbólóyìn yẹn iná ni mùsíbà yẹn wọlé lọ́fà ń sọ fún ẹni tó ń sọ àdìsẹ́ pé èmi ò parọ́ mọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam inú àdìsí tàbí ọ̀rẹ́ rata radiyallahu ta'ala anhu anábì náà tún sọ nǹkan míì tó pàtàkì fún wa àbúrẹ́ radiyallahu anhu ó ní jaa rajulun ila nabi sallallahu alayhi wa sallam ọlọ́kùnrin kan wá bá nabi wa muhammad faqala ya rasulallah ó ní wa anabi ma lakitu min aqrabin ladagatini al-bariha ah ojú mi rí tó àkekèé tamíláfẹ́ mọ́júmọ́ yìí bó ṣe sọ bá ń anabi ni anabi sọlá asálá ni amma law qulta hina amsayt anabi kó gbẹ ká pé gbà o fẹ́ sùn lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àná ànábì ní tó bá jẹ́ pé ó sọ wípé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ànábì tó bá wí gbólóhùn a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àná kó tó di pé ó wọlé lọ sùn ni ànábì wa Muhammad lam tadurruk akẹ́kẹ́ kankan ò lè súnmọ́ ẹ wọ ọlá àdìsí bẹ́ẹ̀ nínú sọ́yìnmá Muslim ẹ wo oríire tí nínú gbólóhùn yẹn a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq nínú àkọọ́lẹ̀ míì nínú àdìsí ti abdullahi ibnu khubayb anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní abdullahi ibnu khubayb sọ fún anabi wa muhammad anabi sallallahu alayhi wa sallam sọ fún abdullahi ibnu khubayb pé iqra qul huwallahu ahad wal mu'awwidhatayn ani máa ka qul huwallahu ahad máa ka qul a'udhu bi rabbil falaki dé parí àti qul a'udhu bi rabbin nas anabi máa ka mẹ́tẹ̀ẹ̀ta yìí qul huwallahu ahad falak àti nas ani máa ka máa ka hina tumsi wa hina tusbih tó bá ti ń di ìrọ̀lẹ́ àti tó bá ti ń dàárọ̀ tó bá ti ń jí máa kà thalatha marrat ànábì máa ké lẹ́ẹ̀mẹ́ta takfika min kulli shay ànábì gbogbo nǹkan pátá tó bá ń wá láyé mímà ká mímà ká àwọn sóra mẹ́tẹ̀ẹ̀ta ìkótító jàmáà kí la tún wá lọ́dọ̀ alájùjá kí la tún wá lọ́dọ̀ yẹ̀mí wò ànábì ní kò ká kólé wallahu ahad kò ká dé parí kólé a'udhu bi rabbil falak kò ká dé parí kólé a'udhu bi rabbin nas kò ká dé parí takfika min kulli shay àkọọ́lẹ̀ tí mi lọ́dọ̀ Abu Dawud àkọọ́lẹ̀ tó fẹ́ sáré lẹ́ni anábì ló ti tó ní gbogbo aburú tó lè ṣèyàn ọlọ́run yóò máa fi ti dànù ẹ wá wọn tá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ nínú ọ̀rọ̀ mi nínú hadith ti Anas ibn Malik radiyallahu ta'ala anhu anábì ní man qala yaani idha kharaja min bayti anábì tí wọn bá fẹ́ jáde ńlé nígbà ẹni tó bá rí gbólóhùn yìí kó tó jáde ńlẹ̀ bismillah tawakkaltu ala allah wala hawla wala quwwata illa billah anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà tó bá rí gbólóhùn yẹn yuqalu lahu wọn wà máa sọ fún ẹni yẹn pé hudita ó ti dẹni ìmọ̀nà wà kò fẹ́ ìta ọlọ́run ọba ti tọ̀ o bùkátà nǹkan kan mọ́tò pé ọlọ́run ọba ti wà lẹ́yìn ẹ lẹ́ni bákan náà wà wò ó sì padà kọkọ lé lọ́mú ọlọ́run tó sọ ọ lọ gáràjì tó sọ padà lé tó fi lọ́mú ó sàn mọ́ pò bu ni tó lọ́mú ńlẹ̀ arábìnrin gbólóhùn tó wí tó bá ti jáde ńlẹ̀ tó bá ti sọ pé bisimilah tawakaltu alalahi wàlà hawla wàlà kúwàtà ilàbílà o ti bọ́ sínú ààbò ọlọ́run o ti bọ́ sínú ìsọ ọlọ́run ọlọ́run ti tú ọ náà nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí ọ nínú hadith jabir ibn abdullahi radiyallahu anhu anabi ti ṣàlàyé fún wa pàtàkì gbólóhùn bismillah gbólóhùn yẹn aláìmọ̀kún sọ pé lásán kò sí lásán bí orúkọ ọlọ́run gbólóhùn tó pàtàkì ni anabi lẹ́nu tó bá wí nígbà tí ó fi wọlé àti tó bá wí gbólóhùn bismillah nígbà tó fẹ́ jẹun kọ́lá shaitan èṣù yóò máa sọ fáwọn ọmọ àwọn ọmọ àjọ rẹ̀ pé láàmẹ̀bí ìtàlákùn wà láàṣà gbólóhùn tẹ́ni ìwé kó tó wọnú ilé rẹ̀ yìí àti tó wíńgbà tó fẹ́ jẹun yìí ó ti hànà fún yín ẹ lè rí ilé ẹ̀ dé sí ẹ lè rún jẹjẹ ń bẹ àìmọye ilé tí ń dàrú lé ni èṣù ní bẹ nínú ilé nígbà tó pé bàbá ilé bàbá bàbá ilé kò dákọ ọlọ́run ìyáálé náà dákọ ọlọ́run á wọlé á jáde á jẹun àdákọ ọlọ́run á mu eléyìí lè sòfin wọnú ayé ní gbogbo nǹkan fi ń dàrú mọ́ ẹlòmíràn eléyìí ni díẹ̀ nínú ìrántí ọlọ́run bá subhanahu wa ta'ala ìta ṣàlàyé fún wa ibi tá a fẹ́ parí ẹ̀sìn náà ni pé wa tawakkal ala al-hayy alladhi la yamut dúró tọ̀ náà fil islam kifaya nínú islam yìí n tó tó ọ tó sẹ́kù ó lè lóore tí ń bẹ nínú islam tán má dara rẹ láàmú má fìtínà ara rẹ àbí ọlọ́run bá subhanahu wa ta'ala imani imani àmúlò ìmánì tí ó ṣe wá láǹfààní tí òfin ni jẹ́ àmọ́ dààmú káàkiri tí ó gba àwọn nǹkan yóò fi ṣiṣẹ́ fún wa ọlọ́mọ mọ́sàáfíṣà rẹ̀ nìkọ̀ọ̀kan wa أقول ما تسمعون أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك هذا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àní ìjùbá ìlọ lórí ètò ilé ni ìyókù tún di ọ̀la pẹ̀lú àánú ọlọ́run ìta gbọ́ ọlọ́run jẹ́ òṣèlú kankan aláǹfààní assalamu alaikum